ló bá mi san fún sísìn ẹ kó má ì lọ torí pé fàájì tẹ́lẹ̀ láwa <laughs> kì í ṣe sísìn nìkan lè máa sọ fún o ló bá mi san fún bọ̀bọ̀ ẹ kó má ì lọ torí pé fàájì tẹ́lẹ̀ láwa fàájì tẹ́lẹ̀ láwa pàápàá lórí ètò bàbá ètò lálẹ́ òní pẹ̀lú Ọlá Ọ̀nàbàjọ bẹ́ẹ̀ ni fún àǹfààní ẹ̀yin tẹ́ ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ mi náà nìyẹn orí ètò bàbá ètò lẹ́tí bára yín lórí Orísun tẹlifíṣọ̀n ṣẹ́ẹ̀dẹ̀ mọ̀ wípé àwọn ìdílé aláyọ̀ tèmi àtàjọ máa sọ̀rọ̀ lénìí wọ́n ti wà pẹ̀lú mi ṣẹ́ẹ̀dẹ̀ ọwọ́ ìjọ tí wọ́n gbé lẹ́ẹ̀kan yẹn gan la fi mọ̀ pé alẹ́ ò ní ayá àtọ̀ kí ló ń ṣẹlẹ̀ ẹ̀yin ìdílé aláyọ̀ mi ẹ ìjókòó ẹ rọra ẹ ṣe mọ ah màámi ojú yín ogun rege ó fi hàn pé àwọn bá mi wọ́n ń tọ́jú yín ṣé wàá ní ojú tẹrí iṣẹ́ ti rí pé ah, eh, òdú ni ojú àwọn ilé yìí kò kí ṣe àìmọ̀fó ṣùgbọ́n fúnra wọn náà ni wọ́n máa dárúkọ yín fún wa fún bẹ́ẹ̀ ni bá ẹ bá mi dárúkọ ìdílé yín fún àwọn aráalé mo kí gbogbo ojú tó ń wò yìí ojú tẹ fún wa ò ní fọ́. àmín. èyí tẹ fún gbaná kò ní di. ara máa wá ẹ̀yin náà láà máa bá lórí ọ̀dọ́ àmín o. ẹ wọ́n bínú pé yorùbá ò sí bẹ́ẹ̀ flow dáadáa lé ẹnu mi torí pé ọmọ ọwọ́ ọmọ ẹkùn ni mí. <laughs> kò ṣe bẹ́ẹ̀ flow lóòótọ́ àti pọpọ́ lójú ogun ọmọ ọ̀làwẹ̀rẹ̀ mm. àjòjò gbọ́dọ̀ wẹ́sẹ̀. Mm. orúkọ òdílé rẹ̀ tí gbogbo yín mọ̀ sí aládàmọ̀ jésù. bá mi aládàmọ̀ fúnra ẹ̀ ojú wọn lẹ rí lórí ètò bàbá ètò gbogbo ẹ̀yin tẹ́ bá ti ń gbọ́ aládàmọ̀ jésà ẹ̀yin o àwọn rèé ìdílé wọn náà wà lórí ètò pẹ̀lú mi nálẹ̀ mami ẹ̀yin náà ẹsẹ bá mi kí àwọn ará ilé. mo kí gbogbo ara ní mo kí yín pátápátá pé lágbára ọlọ́run alààyè ojú tẹ fi ń wò wá kò ní fọ́ o. àmín o. ìdààmú ò ní wọ agbo yín o. àmín. jésù olúwa wa. àmín ẹ ṣeun ẹ káàbọ̀ sórí ètò bàbá ètò ṣe ti dada la náà báyìí. ah dada lẹ wa dada lẹ bá wa. àtẹ̀gbọ́dọ̀ máa àtẹ̀gbọ́dọ̀ máa tún béèrè pé ti dada lẹ wa àbárẹ̀ èèyàn tó bá tójú gúrégé eh. tó tún rẹ́rìn a gbọ́dọ̀ tó máa sọ pé àṣẹ ìwà òkè o. ẹ ti mọ̀ pé àwa òkè lórí Orísun tẹlifíṣàn. Eh, bá mi ó ti tó bí ọdún mélòó tẹ́ ti ṣe ìgbéyàwó. Eh, a ti ṣe ìgbéyàwó láti bí ó ti lọ bí twenty twenty seven. Jesus mm. eh, ọgbọ̀n ọdún ó dín mẹ́ta. ẹjọ ah, mi gan fi rú eléyìí tọrọ mm. ah, <laughs> mami ṣé bẹ́ẹ̀ ni. kò sí rọ́ọ̀mù mà. Ah, ọgbọ̀n ọdún ó dín mẹ́ta ẹ níbo gan lẹ ti wá pàdé àwọn mọ́mì. oníkẹsàlàyé. ah ah no ẹ̀yin ni ẹ níbo lẹ ah. ti pàdé àwọn mọ́mì níbo eh, gangan lẹ ti pàdé. ẹ eh, adúpẹ́ lọ́lọ́run ẹ eh, ìjẹ̀ṣà ní méjèṣà ló ná ẹ chọ́ọ̀ṣì kan náà làjẹ̀ lójọ́ ń lọ hmm. so bá a ti pàdé ara náà nìyẹn. chọ́ọ̀chì lẹ ti pàdé. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ní bíi ọgbọ̀n ọdún sẹ́yìn àbí tàbí jù bẹ́ẹ̀ lọ ẹ̀ náà bíi ọgbọ̀n ọdún sẹ́yìn. ẹ báwo lẹ́yìn ṣe wá wò ó ládùúrú gbogbo àwọn ọmọge tó wà ní church báwo lẹ́yìn ṣe wá wò ó kókè o arábìnrin tó rẹwà yìí náà ni mo fẹ́ mú. àdúpẹ́ lọ́lọ́run torí pé wọ́n ní tí orí bá wọn bí àti ìgbà tó bẹ̀ ṣe. Hmm. ṣùgbọ́n ìgbà tí mo bẹ̀rẹ̀ tí mo náà jẹ́ mo wà léwe èmi náà ní plan fún future mọ̀ hmm. pé oríṣi ìyàwó mẹ́ta ló wà. ẹ eh, eh, sọ fún wa. àní social. social. àní productive. productive àní economy. economy ṣe rí economy ìyàwó bámi ẹni sùúrù ẹ̀yin ará iléeṣẹ́ ń gbọ́ <laughs> aládèmọ̀jẹ̀ṣà ló wà lórí ètò pẹ̀lú èmi lálẹ́ yìí wọ́n ní oríṣi mẹ́ta bẹ́ẹ̀ ni obìnrin ló wà obìnrin ló wà tí ẹ bá fẹ́ fẹ́ social social wà productive wà productive bẹ́ẹ̀ ni economy wà economy tún wà bẹ́ẹ̀ ni mẹ́ta ni tó bá ti gbé wò sórí sóṣíà mm. àwọn ló jẹ́ pé a ah, bí ọmọ sìkì lásán ọmọ sàárẹ̀ lábásárà wà ní ìwàkùn adé ni àwọn ló bá mm. rí morning star lady association lady morning star lady kìnìkan club pé tí o bá lówó àti kó yọ ọkọ̀ ẹ̀sìn gbèsè eh. kó o lówó aṣọ yóò lọ ya aṣọ eh, ẹgbẹ́jọdá aṣọ kò ló máa ṣe fáàrí mm. kò ló máa ṣe kíní kan wọ́n ní ọmọ ọmọ òtí sanwó skul rárá o o máa bá ya Kasali lọ sí Abẹ́òkúta wọn ní pàtí wà bẹ́ẹ̀ ní mm, mm. ọ̀túnla wọ́n tún máa pèrè àwọn àsọ́ṣíà ni. sọ́ṣíà ni. àlọ́ jẹ́ pé tó bá jẹ́ Facebook àfẹ́sù ilẹ̀ ọjọ́ ń gbé ní wọ́n máa rí tí wọ́n máa wọnú ilé lọ lọ́ máa wo tẹlifíṣàn nílé oníjìjà níyà tàbí lékejì lóríṣiríṣi tó ní gbọ́dọ̀ sọkọ lẹ́nu tó ṣíà nìyẹn. ẹkọ́nọ́mì eh, eh. òun pé tí ọkọ bá fi ọ̀rẹ́ náírà lẹ̀ eh. fowó ọbẹ̀ rí mọ̀ pé òun fi thirty naira àbí forty naira kọ hmm. tọkọ bá fẹ́ kọ́lé àbọ̀ ra mọ́tò hmm. tó nígbà mẹ́ẹ̀díà forty thousand pé ló wà lọ́mọ má hmm. oh, o òde o ẹ má wọrí economy ìyàwó nìyẹn. economy nìyẹn bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni hmm. then productive bẹ́ẹ̀ni productive ni pé àtẹ̀bárí àwọn house eh, tó jẹ́ pé inú ilé náà máa wà wọ́n ẹ̀sìn ẹ̀sìn tó máa kàn máa bímọ pọ̀ hmm. á kàn máa bímọ. àwọn yẹn ni productive bẹ́ẹ̀ni ọmọ náà wáyé wá bí ọmọ yẹn náà wáyé wá bí sọ́wọ́n òde wá rojọ́ òde fẹ́ rojọ́ ọ̀la ọkọ̀ pé ẹ̀jẹ̀ àwa apá máa ká. ẹ̀jẹ̀ pa wá máa ká dọ́sìn kan ọmọ. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni akọ máa bímọ pọ̀ títà máa bímọ wọ́n lè bí ọmọ club ẹ̀ eh, àmì football ẹ̀ eh, kíláàsì team bẹ́ẹ̀ni àbẹ̀ bó ṣe rí nìyẹn ṣùgbọ́n èmi máa ń fojú sùn torí hmm. gbàtẹ́mi náà ọ̀dọ̀ àgbà mo gbé dàgbà máa ń fún pé ẹni yìí ẹkọnọmì hmm. ni obìnrin ẹkọnọmì wọn làwọn girlfriend mi tó jẹ́ social àtijọ́ pé àjọ máa ń lọ pati kábíyèsí tó jẹ́ pé àbọ̀ ah, ni ìbolówó àlẹ́ ni àbọ̀ ah, ni pati kí ló ń ṣẹlẹ̀ kí ló wá kùn kí ló wá kùn ta lé ní ibo ní kíní gbàwé ìlú kẹlẹ ẹ ìlú àwọn èèyàn mo sọ pé mo bá fẹ́ wọn ìjọ mi ò lè bright so mo ti wò pé ẹkọnọmì lélẹ̀ aláyọ̀tà hmm. àjọ máa fọwọ́sowọ́pọ̀ ó dẹ̀ tó wà godly hmm. eh, eh, torí gbogbo ojogbo ọjọ́ wàásù ni lọ chọ́ọ̀chì lọ gbogbo ẹ̀ ni ẹ̀ ẹ̀ rẹ̀ wọ̀ pé àti kékeré mi ti gbórí eh, alárúgbó mo ti gbé hmm. wáyé nígbà tí ẹ ti jọ lọ sí skul hmm. a jọ lọ léèwé kan náà so reason tèmi náà fi sọ pé òkè orú obìnrin bíi yé téèyàn bá fẹ́ fújọ yẹn máa dáa ah! ẹ ṣeun bá mi ẹ̀yin aráalé tí <laughs> ẹ gbádùn àwọn ìdílé aláyọ̀ mi lórí ètò lé ni wọ́n ní oríṣi ìyàwó mẹ́ta ló wà mo fẹ́ sáré sọ̀rọ̀ lórí ìyẹn ẹ wo lẹ́yìn fọ́ọ̀lù síbẹ̀ ṣé sọ́ṣíà ni ẹ jẹ́ ká ẹ máa kó wa rólẹ̀ má mi jàre nígbà tí ẹ wá rí àwọn bá mi nígbà yẹn tí wọ́n wá dẹnu kọ yín kí ni àwọn nǹkan tẹ̀yin wá rí nínú wọn náà tẹ̀yin fi wá náà jẹ́ o pé ah èyí ni àyànfẹ́ ọkàn mi. <laughs> mo gbàgbọ́ nínú àkọsílẹ̀ ọlọ́run hmm. nígbà yẹn náà bọ́n ṣe sọ hmm. àwọn wà ní final year hmm. èmi jọ̀yìn wọn nígbà yẹn. school wo nìyẹn mà. then Ọ̀yọ́ College of Education oh. but now Ọ̀ṣun wow. college of education wow. Ọ̀ṣun state college of education okay. so wọ́n ti wà ní final year níṣẹ́ wọlé. college yẹn lèmi náà lọ o ah. ẹ máa nìṣó lẹ. pàtí mo wá rí wípé mo ti kọ́kọ́ ní mi ò lè fẹ́ irú wọn torí mo mọ̀ pé hmm. èèyàn kan tó bá yọ níbí yọ níbí àwọn èèyàn máa pariwo wọn ni hmm. mo ò tiẹ̀ wá mọ department tán wà bóyá tó wọ́n máa máa play ní organ fún àwọn music department piano wọ́n á tún lọ department wa wọ́n á wá bá a ṣe drama ní English department hmm. màá tún wá rí wọn ní physical education hmm. wọ́n á lọ bá wọn ṣe àwọn ní nasega àwọn ní ah, àwọn lọ́mọ àwọn ní coach ah, mo wá ní èmi ò fẹ́ wàhálà mi lè hmm. fẹ́ irú èèyàn bíi eléyìí o so wọ́n wá bá mi pé kò rí bẹ́ẹ̀ pé nǹkan tí bá ti ní káwọn ṣe gangan làwọn máa ṣe. Hmm. bàtí mo dẹ̀ wò títí pé mi ò rí wà pálapàla bí olè hmm. bí amúgbó mo rí i pé lótìtọ́ àti lódodo wọ́n lè èèyàn lè fẹ́ wọn. Hmm. ẹ ṣeun ìyá wa ẹ̀yin náà rí i pé ènìyàn ọlọ́run ni wọ́n ẹ pé èèyàn lè tẹ̀lé irú èèyàn báyìí ẹ bá mi jàre ní tiyín ní ẹ àwọn sọ pé ẹ̀yin wà social bí mi dẹ̀ ṣe ń wojú màmí yìí ó dà ń pé àwọn máa gentle díẹ̀ ẹ tí àwọ̀ bá wà níṣẹ́jú kékeré kí lẹ ṣe máa ń sáré yanjú ẹ̀. ẹ kò lè sí kí ìjà máa wà bẹ́ẹ̀ bá mú ìyá ìtira hmm. bó bó ìyá ìsọ̀dọ̀ ẹ̀ẹ́jà bó ń bàbá ìsọ̀dọ̀ ẹ̀ẹ́jà pọ̀tẹ́ bá jẹ́ distance wa ẹ̀ tí èèyàn èèyàn ìbàjá ẹ tábà ti wo lè yaba ti wo pé náà kò sí kíjà máa wà yaba dẹ̀ tó wà náà máa fà mọ́ra hmm. torí èmi lára mi gbóná Hmm. so bá ti mọ̀ pé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àtẹ̀rọ̀ra ìbínú àti máa tó pé kúrẹ́ máa bínú <laughs> sọ̀rọ̀ jẹ́ táyé ló ṣe ń bínú sí ó ti kó lọ́kọ̀ tèmi mi ti pariwo síta ó ti hmm. tán o ó ti tán náà bẹ́ẹ̀. ẹ kó tó di pé mo mú abala ìwá sí ìdánidúró màmí ṣé àsìkò kan wà tẹ̀lé wo pé ah kí ni mo fẹ́ arákùnrin tó wà so ṣé àyè fún gan gan gan. ó máa ń wáyé tí bóyá wọ́n travel out mm-hmm. wọn sì nílé rárá rárá. Hmm mo wá lè wọlé pé ọ̀nà àdúgbò tó lágbára yìí tèmi hmm. nìkan wà pẹ̀lú àwọn ọmọ hmm. kí la ti fẹ́ ṣe ṣùgbọ́n ó wá lè jẹ́ bí mo ṣe ń ròyìn ẹ̀nà àwọn náà máa pè wọ́n máa máa pè wájú ìgbà tán wà nílé gan lọ hmm. wọ́n máa máa pè everybody ìwọ ó yá gbé fún ẹni gbé fún ẹni ìgbà míì wọ́n á ṣe video chat wọ́n á rí everybody so ọkọ̀ mi á balẹ̀. ó túmọ̀ sí wípé àwọn ìgbà tó bá tiẹ̀ wá tó dàbí ẹni pé ah kí ni mo lọ fẹ́ sẹ̀lẹ́ẹ̀bù fún kí ni mo lọ fẹ́ gbajúgbajà fún lọ́kọ ẹ sì tún máa ń rí wọn náà lẹ́yìn yín bí àwọn tiẹ̀ sílé o ṣùgbọ́n ẹ sì tún máa ń rí wọn. mo ń gbà ládùúrà ni ọlọ́run á túbọ̀ máa bá mi lọ́ra ẹ̀mí ìgbéyàwó yín lágbára Ọlọ́run èṣù ẹ̀ṣẹ̀ ayé ẹ̀ kò ní tú yín ká lágbára Ọlọ́run orí ètò bàbá ètò lẹ́wà pẹ̀lú àwọn ìdílé aláyọ̀ tèmi èmi ń gbádùn wọn lórí ètò ó dá mi lójú pé ẹ̀yin gan ẹ̀ ń gbádùn wọn ṣùgbọ́n ẹ jẹ́ kí n dé òkè lọ́hùn ẹ̀ nígbà tí màá fi padà dé màá ti bọ́ sí abala kan tí mo pè ní abala ṣé o mọ̀ mi tán bẹ́ẹ̀ dẹ̀rẹ́ mo sì máa tún gbọ́rọ̀ sí lẹ́nu àwọn ìdílé aláyọ̀ mi ẹ má lọ síbi kankan à ń bọ̀.